làwọn gbọ́. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Attention, attention, attention. Do you have a problem with your bottle? Do you know that your bottle can be healthy again? Talk to Waterman Michael Halley, CEO Male Integrated. Get discount on your new bottle. Ev contact them every Mondays to Fridays, 9 a.m. to 4 p.m. The phone numbers to call are 080 380 88514. I call it again 0803 8088514. God gives water, Mali finds it. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ibadan Kinisu. Fresh FM. Nibadan Lawa. má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kí làbá tún máa wí nírú àkókò bíi eléyìí. onísàm wí ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. ohun tọ́ta gbèrò ọlọ́run tí ò jẹ́ kó ṣẹ mọ́ wa lára. ǹjẹ́ yín náà rí bẹ́ẹ̀ ǹjẹ́ rò bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ̀dẹ̀ ń yin ọlọ́run ṣùgbọ́n ohun tó dára ni láti yin olúwa kì í ṣe tẹni tó fẹ́ kì í ṣe tẹni tó ń sáré ṣùgbọ́n fún ọlọ́run tó ń ṣàánú. wákàtí kan pẹ̀lú ọlọ́run and now with God fresh one zero five point nine fm nìbàdàn la wà báyìí àwọn tá a jọ ìrìn àjò yẹn mo kí wa pa kú ìrìn àjò. látàdó dé fresh fm abẹ́òkúta. a tún ti wá wà nìbàdàn báyìí mo kí gbogbo wa pátápátá. mo darapọ̀ máwọn èèyàn wa ní Amẹ́ríkà àti káàkiri gbogbo àgbáyé mo ń kí gbogbo àwọn màmá màmá. gbogbo àwọn màmá gbogbo àwọn obìnrin tó dára mo kí gbogbo àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run pátápátá o. mo kí gbogbo àwọn màmá ẹ mọ̀ pé àwọn ẹ̀yà yáàdì nìyẹn àwọn ni Ọlọ́run ń lò láti ara dádì mo kí gbogbo ẹ̀yin ìyàwó ọmọ ìjọ náà mo dẹ̀ kí gbogbo obìnrin pátápátá káàkiri gbogbo àgbáyé. ohun tí ìwé mímọ́ sọ yóò kúkú ṣẹ mọ́ yín lára ó ní àgbẹ̀ tó gbé irúgbìn lọ́wọ́ ó ní tó ń fomi jẹ́ fúrúgbìn psalm one twenty six ni mò ń rinú ẹ̀ kọjá yẹn o. ó sọ pé dandan yóò padà wá fi ayọ̀ ru ìtì rẹ̀ mo wá sọ ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì gbogbo ẹ̀yin màmá pátápátá lórúkọ Jésù Kristi gbogbo irúgbìn rere tẹ ẹ fín yẹn èyí tẹ ẹ fún pẹ̀lú omijé yẹn lórúkọ Jésù ayọ̀ òun lẹ́ fi kórè rẹ̀ májẹ̀mú kan wà tó dúró nípa ti ọmọ. fún àwọn òbí nínú psalm one twenty seven lọ́lọ́run ti sọ nínú àkọsílẹ̀ dávidi náà ni ó ní ọmọ ní ìní olúwa ó ní ọmọ inú ní èrè rẹ̀ ní ìlọbẹ̀ yẹn lénìí ẹsẹ̀ karùn-ún ni mo fẹ́ lò ó ní alábùkún fún ni ẹni tí apò rẹ̀ tó kún fún wọn ó nítorí pé ojú kì yóò tì wọ́n lẹ́nu bodè mo sọ lórúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin òbí pàápàá gbogbo ẹ̀yin ìyá ohun tọ́mọ jẹ́ ni aṣọ lórúkọ Jésù ojú kì yóò tì àwọn ọmọ tó jáde lára yín lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì Ọlọ́run á lò wọ́n láti daṣọ àṣírí bò yín mo gbogbo àwọn tó ń retí ọjọ́ ẹ̀sìn yín láti ara àwọn ọmọ yín lórúkọ Jésù mo lólúwa ó daṣọ bò yín gbogbo ẹ̀yin òbí tẹ́ ń bá ìjákulẹ̀ pàdé lórí àwọn ọmọ yín pàápàá jùlọ ẹ̀yin ìyá mo wà níbi program kan lọ́jọ́ kan program òwúrọ̀ ni. olúwa wa sọ fún mi pé ìyá kan wà níbí yìí tó jẹ́ pé nítorí ọmọ ẹ̀ ló ṣe ń sáré kiri ló ṣe wà ń bí èmi dẹ̀ sọ bíi pé kí ẹni yẹn jáde ká gbàdúrà fún three over four members church ló jáde gbogbo ẹ̀yin ìyá yìí mo sọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì olóhun gbogbo tẹ́ ń bá ọlọ́run sọ ní kọ̀kọ̀ tẹ́ ń bá ọlọ́run sọ ní bàbá lórúkọ jésù ní gbangba tí ó já sáyọ̀ fún yín mo lè sí ẹ̀ yóò tẹ̀ yín lọ́wọ́ ohun gbogbo tẹ́ ń rí nínú ayé àwọn ọmọ yín tó ń jẹ́ ìbànújẹ́ fún yín ìwé mọ́ tiẹ̀ ti sọ ní tí ẹkún bá pẹ́ di alẹ́ kan ní ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ gẹ́gẹ́ bí àánú tó wà nínú ìpè mo sọ lórúkọ Jésù ohun tó ń pa yín yẹn ẹ máa gbégbá ọpẹ́ lé lórí. àwọn agbára wo ló fẹ́ sọ àkókò ìsinmi di àkókò iṣẹ́ fún yín àwọn ìyá náà ni mo yìí ń gbàdúrà fún o torí pé àkókò ìsinmi lẹ wá bẹ̀rẹ̀ sí ní gorí òkè lẹ ń lọ káàkiri nítorí àwọn ọmọ mo ní lórí àwọn ọmọ yẹn gan lórúkọ Jésù wọ́n gba ìdójútì ńlá odiwo la mọ sáàárín ẹ̀yin àtàwọn ọmọ yín táwọn ọmọ yín ò fi rí yín láti ṣàánú fún yín tí wọ́n fi rí yín láti ṣe yín lóore tí kì í bá ṣe ìtàn àròsọ ni pé odi Jẹ́ríkò wó láwo kanlẹ̀ eléyìí náà mo sọ agbára tó fa odi Jẹ́ríkò ya mo ní gbogbo odi ta fi sáàárín ẹ̀yin àtọmọ yín tí èdè àìyedè tẹ́ ò fi gbọ́ra yín yé tó ń jẹ́ ìbànújẹ́ fún ẹ̀yin ìyá yìí lórúkọ Jésù tipilẹ̀ tipilẹ̀ mo ló di náà mo ló ya lulẹ̀. ẹ wá gbọ́ eléyìí mo sọ ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì ẹni tí ò mọ̀gbà tẹ́ ń ṣe làálàá lórí ọmọ ẹni tí ò mọ̀gbà tẹ́ ń gbàdúrà ẹni tí ò mọ̀gbà tẹ́ ń gorí òkè kiri mo ní nígbà tí ọjọ́ ayọ̀ ọjọ́ ẹ̀yà àwọn ọmọ yìí bá máa dé lórúkọ Jésù àjèjì ènìyàn kò ní dúró fún yín Yorùbá tẹ̀ ti sọ pé ọwọ́ tó bá ṣẹ́gun sí òun ló yẹ kó jọbẹ rẹ̀ ire àwọn ọmọ yín lórúkọ Jésù yóò ṣojú yín ẹ ti mọ̀ bẹ̀rẹ̀ wọn o lórúkọ Jésù àwọn ọmọ ò ní kú mọ́ yín lójú tabari ọmọkọ́mọ tí májẹ̀mú ikú òjijì wà lórí rẹ̀ àbí tí a tiẹ̀ ti ta ọfà ikú òjijì sí. mo sọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ọfà náà mo ló gbiná dànù lórí àwọn ọmọ yín lórúkọ Jésù ẹ ò ní jẹ̀bi. láti lè fi ọ̀rọ̀ ọlọ́run tó àwọn ọmọ láti lè darí wọn ní ọ̀nà ti ọlọ́run lórúkọ Jésù yóò rọ̀ yín lọ́rùn. Yeah ẹ̀gbọ́n tí ọlọ́run sọ nínú ìwé Genesis orí kejìdínlógún yẹn ni ó ní ah, èmi mọ̀ wípé Abrahamu yóò tọ́ àwọn ọmọ ẹ̀ ní ọ̀nà ọlọ́run mo gbàdúrà lórúkọ Jésù ọkàn tó ń pòǹgbẹ láti lè kó àwọn ọmọdé jọbọ ọ̀run Olúwa fi fún yín lópin ìrìn àjò wa láyé àtẹ̀yìn àti gbogbo ọmọ tí Olúwa fi fún yín àtọkọ àti ìdílé yín ẹ̀gbọ́n tí Joshua sọ ni ohun tí ó bá ṣe búburú ní ojú yín ó ní ẹ̀yin ẹni tí ẹ̀yin ó máa sìn ó ṣùgbọ́n tó bá ṣe ti èmi àti ilé mi ó lólúwa làwọ́ ó máa sìn àtẹ̀yìn àti ìdílé yín ẹ Kristi jọba bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe Jésù olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù. ti darapọ̀ pẹ̀lú wa lórí àtẹ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook live. ẹ bá wa ṣíà ẹ. nígbà tẹ́ ẹ bá ti ṣí àwọn èèyàn á tún lè ráàyè láti darapọ̀ pẹ̀lú wa Fresh FM Ìbàdàn ni. làwọn fẹ́ gbọ́ and with God. Tó ti Òun oníwàásù làwọn fẹ́ gbọ́. Ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already a ti ṣe tán. Ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already a ti ṣe tán ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. dáàdi àmọ́ mi are you ready? we are ready àti tẹ́tí. brothers and sisters are you ready? we are ready àti tẹ́tí. nítorí pé ìjọba ìtọ́kọ tó sọ nípa ìhá àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí mi pẹ̀lú àwọn ìjọ tó ń ṣiṣẹ́ lọ́wọ́ pásítọ̀ ṣe oyè wò sí oníwàásù látọ̀kùn ètò àdáwà with God gbọ́ bí a ṣe ti ṣe tán àti ṣe lórí wákàtí kan pẹ̀lú ọlọ́run àná with God. kó tó di pé màá pe àlejò mo ní àlejò kan láàrin wa lẹ́nu ohun tí màá ṣe ni pé ìtàn bàbá wa wòlíì ọlọ́run Timothy Olúwọlé Ọbádàrẹ tá a ti ń bá bọ̀ látijọ́ a máa parí ẹ̀ lẹ́nu mo dẹ̀ ní àlejò kan tó jẹ́ pé wọ́n ti wà lórí ètò yìí Fastmed Foundation wọ́n wà láàrin wa lẹ́ni nígbà tó bá yá màá pè wọ́n kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n we are ready àti ṣetán. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. ṣùgbọ́n kí eléyìí kó máa jẹ́ ti àwọn rural preachers. ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. of Jesus Christ abject. dáàdi àmọ́ mi. Are you ready? We are ready. lọ́sẹ̀ yìí gbogbo àwọn team, gbogbo missionary team yẹn. brother and sisters are you ready? We are ready. àti tẹ́tí. nítorí pé ìtọ́kọ ìtọ́kọ tó sọ nípa ìhà. a máa wà ní wíkẹ̀ndì ní Bàbákúpa òun làwọn èyí. ní sọfidípẹ̀ village. pásítọ̀ ṣàtọ̀ṣẹ́ oyè wòsí oníwàásù látọ̀kùn ẹ̀dọ̀. bàbá pupa sọfidípẹ̀ village logun state. pẹ̀lú pásítọ̀ young ajayi ní ọjọ́ sunday náà a máa wà ní abà ńlá ẹ mọ̀ pé iṣẹ́ ìránṣẹ́ àbáńlá àti àwọn ìlú tó súnmọ́ wọn yẹn ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ yẹn pásọ yọ̀ǹgà jàyí láti bí oṣù bíi mélòó ṣùgbọ́n ọjọ́ tó máa lápẹẹrẹ ni on the sixteenth sunday tó ń bọ̀. àlejò mi tá a jọ ń rìnrìn àjò láti ọ̀sẹ̀ tó kọjá. nígbà tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n á parí ìrìn àjò yẹn tí wọ́n ń bá lọ. fún ìdí kan àbí méjì wọn à lè darapọ̀ pẹ̀lú wa lénìí èmi gádẹ̀ ní àwọn ìbéèrè tó pọ̀ láti bi wọ́n tí mo dẹ̀ mọ̀ pé àwọn tó wà nílé náà ní ìbéèrè tó pọ̀ láti bi wọ́n mi ò wá fẹ́ kó jẹ́ ọ̀rọ̀ orí aago ṣùgbọ́n ní agbára lọ́wọ́ ọlọ́run tí kristi ò bá tí ì dé wọ́n á wà pẹ̀lú wa ní stúdíò lọ́sẹ̀ tó ń bọ̀. ní ọ̀sẹ̀ tó kọjá mo ti sọ̀rọ̀ nípa ìpàdé kò ṣeun tì. bí olúwa ti bá bàbá wa Timothy Olúwọlé Ọbádáre pé kí wọ́n gbé ìpàdé kan sílẹ̀ nítorí pé àwọn ìjọ ti ń kùnà àti pàápàá ẹ̀mí èṣù ń fi àwọn èèyàn sínú ìdè púpọ̀ púpọ̀. nínú àdúrà tí bàbá máa ń ṣe ní ọdọọdún tó máa fi ń parí ọdún. gẹ́gẹ́ bí ìtàn ti sọ nínú oṣù kejìlá ọgbọ̀n ọjọ́ 1969 lolúwa bá wọn sọ̀rọ̀ wípé òun fẹ́ fi orí òkè àti ìpàdé yẹn ṣe àṣepé àti wá solution sí ìṣòro àwọn ènìyàn. tí olúwa sì ní kí wọ́n pe ìpàdé náà ní olúwa ọlọ́run kò ṣeun tì. gẹ́gẹ́ bí ìtàn ti sọ ìpàdé ìbẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ kan ní oṣooṣù nígbà tó yá ó di ọjọ́ méjì lóṣù kó tó wá jẹ́ odidi ọ̀sẹ̀ kan tó jẹ́ ọjọ́ méje nínú oṣù. ìtàn jẹ́ kó yé wa pé ọjọ́ kìíní nínú oṣù kejì nineteen seventy. ni a ṣe ìfilọ́lẹ̀ ìpàdé náà tó dẹ̀ jẹ́ ìpàdé tó ń mi gbogbo àgbáyé níbi tí àwọn èèyàn ti ń rí ìwàláàyè Ọlọ́run àti iṣẹ́ ìyanu lójúkorojú títí di àkókò yìí. gẹ́gẹ́ bí ìtàn ti sọ mo ní mo fẹ́ sọ̀rọ̀ lórí WOSEM ní 1974. ó wà nínú àkọsílẹ̀ pé olúwa bá bàbá wa ìyẹn bàbá ọbádàre Timothy olúwọlé ọbádàre sọ̀rọ̀ pé kí wọ́n dá àwọn ìgbìmọ̀ kan sílẹ̀. Si nítorí pé kí iṣẹ́ ìyìn rere ìjèrè ọkàn tí bàbá ń ṣe kó bàa lè sáré. pé kí àwọn ènìyàn yìí kí wọ́n lè jẹ́ ìgbìmọ̀ ìtìlẹ́yìn fún iṣẹ́ ìránṣẹ́ ìjèrè ọkàn tá a gbélé bàbá wa lọ́wọ́. ìtàn sọ pé nígbà tí a wá dá ìgbìmọ̀ yìí sílẹ̀ wọ́n pe ìgbìmọ̀ yìí ní wosegro w-o-s-e-g-r-o Warsaw Winning Evangelistic Group. kó tó wá di 1975 gẹ́gẹ́ bí ìtàn ti sọ. So tá a wá yí padà sí wosen world win evangelistic ministry ìyẹn ní 1975 tó jẹ́ ẹ̀ka ní ńlá kan fún iṣẹ́ ìránṣẹ́ ìjèrè ọkàn nínú ìjọ Christ Apostolic Church. POJ.

ní gbogbo ìpínlẹ̀ mẹ́rìndínlógójì thirty six states tó wà ní nàìjíríà ni wosem ní àwọn ibi ìpàdé àdúrà àti ibi ìpàdé ìsọjí. bẹ́ẹ̀ ló ṣe wà láti ìkọjá nàìjíríà gan ó wà ní ghana ní liberia benin republic cote d'ivoire ó wà ní togo bẹ́ẹ̀ ló wà láwọn ìlú òyìnbó United Kingdom USA àti káàkiri gbogbo àgbáyé. báyìí ni iṣẹ́ ìránṣẹ́ ìjèrè ọkàn lọ́wọ́ bàbá wa wòlíì ọlọ́run Timothy Olúwọlé Ọbádáre bẹ́ẹ̀ ló dẹ̀ ń sáré sí i. láti FASTMED ẹ kí àwọn èèyàn wa nílé. mo kí gbogbo àwọn tó ń gbọ́ wa àtàwọn tó ń wò wá lọ́kùnrin lóbìnrin Kristi yóò mú wa délé. ẹ ti wà lórí ètò yìí rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ ń tẹ ọkọ béèrè kí lórúkọ yín gan torí èmi gan FASTMED FASTMED mo máa ń pè yín. it's okay orúkọ tèmi ni Evangelist Olúṣẹ́gun Adéyẹmí. kí ló ń tẹ́ tiẹ̀ lè sọ ká tó lọ lórí nǹkan tẹ́ ẹ bá wa kí ló ń tẹ́ ẹ lè sọ tó rọ́pò ọ̀lọ́pọ̀ ẹ̀sẹ̀ ń rí yín fúngbà àkọ́kọ́ kí lẹ lè sọ nípa fastmed. fastmed ìtumọ̀ fastmed ni faithful steward medical and educational foundation. kí làwọn nǹkan tẹ́ ń ṣe níbẹ̀. nǹkan méjì péré náà là ń ṣe níbẹ̀ tó pín sí ọ̀nà tó pọ̀ nǹkan àkọ́kọ́ ni medical à ń ṣe ìwòsàn ọ̀fẹ́ à ń kọ́ hospital à ń kọ́ clinic a dẹ̀ ń ṣe medical outreach èkejì ni education education yẹn ló gbé mi wá síbí à ń ṣe training fún àwọn èèyàn. mo rántí pé a ti gbé yín wá rí pé kẹ́ ẹ wá train àwọn trainers tẹ́ ẹ dẹ̀ train àwọn èèyàn fún odidi ọ̀sẹ̀ kan ní ọ̀fẹ́ tó dẹ̀ jẹ́ pé mo mọ bí olúwa ṣe lò yín ẹ bọ̀ nígbà tí ṣé iṣẹ́ tẹ́ ẹ ṣe ń gbà yẹn ò parí òun lẹ ṣe padà wá ni àbí kí nìdí tí ẹ fi padà wá nísìn. ìdí tí a fi padà wá ni pé a rí mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tá a train wọn ò ṣiṣẹ́ hmm. kò sówó fún wọn láti establish iṣẹ́ tí wọ́n kọ́ so òun ló tún láti gbé wa padà wá torí training wa àtijọ́ yẹn empowerment mọ́. ok. so àwọn tá a bá train tí wọ́n bá jó lóòótọ́ torí ká máa fìyẹn kún faithful steward ìríjú olóòótọ́ la pè so àwọn tá a bá train tó bá jó lóòótọ́ foundation á help wọn pẹ̀lú owó láti lè bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe. nígbà yẹn tẹ wá tí ẹ ṣe training a sọ pé àwọn ìránṣẹ́ ọlọ́run àtàwọn òṣìṣẹ́ nínú ìjọ ni eléyìí kí ló ń tẹ̀lé sọ nípa ẹ̀ àbí sáwọn ìránṣẹ́ ọlọ́run nìkan ni ó involve ìránṣẹ́ ọlọ́run ó involve mùsùlùmí ó involve ẹni tí kì í ṣe mùsùlùmí. kí làwọn kan tẹ fẹ́ kọ́ àwọn èèyàn tẹ fẹ́ kọ́ àwọn èèyàn. nǹkan tí a fẹ́ kọ́ àwọn èèyàn kò pọ̀ lọ títí ṣùgbọ́n á tóbi méjìlá nítorí àkókò ẹ̀ jẹ́ kí n sọ díẹ̀ ńbẹ́ a kọ́ wọn bọ́n ṣe máa ń ṣe candle a kọ́ wọn bọ́n ṣe máa ń ṣe anointing oil a kọ́ wọn bọ́n ṣe máa ń ṣe liquid soap akọ̀wọ́n bọ́n ṣe mọ́ ń ṣe pomade bar soap stove wick antiseptic after shaving insecticides aṣa akọ̀wọ́n nìkan. gbogbo nǹkan tí bọ̀ kí ló dé twenty six nìkan tí ẹ wá kọ́ àwọn èèyàn nígbà yẹn tẹ́ ẹ wá ti sọ di méjìlá báyìí bọ̀ yẹn ti ẹ̀kọ́ nínú gbogbo ẹ̀ anointing oil tẹ́ ẹ kọ́ àwọn èèyàn nígbà yẹn òun ló yà mí lẹ́nu jù tó dẹ̀ jẹ́ pé àwọn èèyàn dẹ̀ ń ṣe kò sí pé bóyá alọ́ ń ra anointing oil báwo ni ìgbà wo lẹ fẹ́ kọ́ àwọn èèyàn. a kọ àwọn èèyàn ní anointing oil náà ní eléyìí ṣùgbọ́n ọjọ́ mẹ́ta péré la fẹ́ lò tóra tó ń lọ síbòmí. ọjọ́ mẹ́ta péré lẹ máa lò déètì ìgbà wo lẹ fẹ́ kọ́ àwọn èèyàn may seventeen eighteen àti nineteen. ìyẹn jẹ́ monday tó ń bọ̀ kì í ṣọ̀la o kì í ṣe tọ̀la. monday èyí tó ń bọ̀ ni ẹ máa kọ́ àwọn yẹn kì í ṣọ̀la o so ó máa jẹ́ monday tuesday wednesday so ẹ máa kọ́ àwọn èèyàn kí làwọn kẹtẹ ẹ máa kọ́ wọn ẹ ti sọ àwọn nǹkan ẹlẹ́nkan ẹ ní ìgbésẹ̀ méjì ṣé ẹ tún fẹ́ fún wọn lówó ni. nínú ìrìn àjò yẹn tá bá ti bá a bá ṣe ń kọ́ra wa a mọ̀ wo àwọn tó bá jó lóòótọ́ láàrin wa a dẹ̀ yan àwọn olóyè láàrin wọn tí ó bá wa máa mọ́nítọ̀ wọn tá a bá parí iṣẹ́ wọn ó fún wa ní rìpọ́ọ̀tù àwọn tí rìpọ́ọ̀tù wọn tó bá mú yes wọn mọ̀ retí nǹkan láti foundation. tẹ́ ẹ bá ti wá rí i pé wọ́n dúró dáadáa lẹ́wà máa fún wọn ní owó ibo níbi ìpàdé yẹn. Um, total garden. total garden ni ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ kí ẹ fi nọ́mbà sílẹ̀ tẹ́ ẹ bá fi nọ́mbà sílẹ̀ ẹni tó bá ní interest tó bá ní interest báwo ni wọ́n ṣe nọ́mbà wo ni nọ́mbà yín zero eight zero. zero eight zero. sixty. six zero. sixty eight. six eight. fifty. five zero. ninety eight. nine eight lẹ́ǹkan sí. zero eight zero. zero eight zero. sixty. six zero. sixty eight. six eight. fifty. five zero. ninety eight. nine zero. ṣé ninety eight ṣé àárọ̀ nípàdé yẹn àbọ̀sán à ń wò wípé àwọn tí ó fẹ́ kópa nínú rẹ̀ yóò fẹ́ pọ̀ la sọ pé ẹni tó bá ráyè láàárọ̀ between ten and twelve ẹni tó bá ráyè ńrọ̀lẹ́ between four and six. so méjì báwo lẹ ṣe wá máa mọ̀ irú mẹ́sẹ̀jì ló máa send àbí sọ́mà ṣe fẹ́ kọ́ pè yín ni pípè yẹn ò ní fẹ́ rọgbọ. pípè ò lè mu wọn kàn tẹ́sí yes morning tàbí yes evening so ìgbà yẹn lẹ wá máa send address ibi tó ti ṣe. sí wọn lẹ́ǹkan sí ẹ sọ nọ́mbà yín torí mi fẹ́ yàǹda yín nìyẹn. zero eight zero zero eight zero sixty sixty eight six zero six eight fifty ninety five zero nine eight ṣọ̀fẹ́ náà lélẹ̀ torí ẹ̀ sọ̀rọ̀ ń pẹ́ o. <laughs> eléyìí ṣọ̀fẹ́ reason ni pé nǹkan tí wọ́n rí nídìí eléyìí ó ju eléyìí tá a kọ́kọ́ ṣe lọ. ẹ ìlú wa ni. fún wípé a fẹ́ ẹ fún kíkọ́ṣẹ́ fúnṣẹ́ méjìlá yẹn one thousand péré ni. one thousand ẹ wá sọ pé kì í ṣọ̀fẹ́ bí ọ̀fẹ́ náà ni eh. ẹ wo ẹyin ẹyàn wa bí ọ̀fẹ́ náà ló bá dé ṣùgbọ́n one thousand kájà sọ pé owó registration ni one thousand. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ìrẹsùn ogun lẹ a ò lè ṣe ṣàkàtà tí ṣoṣoko àyà mọ̀ mú kan ní. Because you are of God, can you fight for God when unbelievers are ready for a do or die battle? <laughs> This is a blockbuster titled Ẹ̀sìn Religion from the stable of Femi Adebayo. Gbàkánbó lọ́wọ́ imú gbàkàtà lọ́wọ́ akéèti ìgbà tí wọ́n gbé dání lọ́wọ́ wọn by fire by force. Ṣé yóò ṣeé ṣe? Ẹ̀sìn The chameleon worshippers, the cultists, unstoppable. powerful and connected. Chrislam ni wọ́n ṣe mùsùlùmí ṣe gbàgbọ́ ṣẹ̀sìn kan àbáláyé nínú ẹgbẹ́ ayé tó lágbára. No dead must go scot-free. Sinima titun ẹ̀sìn. Ó máa wọ cinemas jákèjádò Nàìjíríà from May thirteen ọdún tàwa yìí. You need to watch this movie. Ẹ̀sìn religion. It is bigger, tougher and hotter. See you when you get to a cinema nearest to you to watch this movie from May thirteen this year. Ẹ̀sìn religion. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. àlejò mi ti jáde ẹ ṣe púpọ̀ alàgbà Fọláyan Bọ̀dé. látòrí Facebook lọ ti bá wa sọ̀rọ̀ ẹ mọ̀ pé nǹkan táwa máa ń pè é nìyẹn wọ́n ní kì í ṣe àná eighteen oil pé olive oil ni nígbà àná eighteen bá darapọ̀ mọ́ ló di àná eighteen oil ẹ ṣe gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ nípa bàbá wa Timothy Olúwọlé Ọbádàrẹ. bàbá ò lè ṣe nǹkan kan láì ṣe pé ẹ̀mí mímọ́ bá tọ́ wọn sọ́nà àbí tí wọ́n bá gba ìtọ́ni látọwọ́ ẹ̀mí mímọ́ tẹ́ bá wò láti ìbẹ̀rẹ̀ tí mo ti ń sọ̀rọ̀ nípa bàbá yìí ara àmúyẹ tó yàtọ̀ nínú bàbá wa Timothy Olúwọlé Ọbádàrẹ nìyẹn wọ́n máa ń gbọ́ ìtọ́ni ní ìṣẹ́jú ìṣẹ́jú wọ́n dẹ̀ máa ń gbọ́ ìtọ́ni látọwọ́ ẹ̀mí mọ́ ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ìtàn ti sọ àti ìfilélẹ̀ tó wà nínú cscwosem.org pé ní 1974 lẹ́yìn àdúrà ọjọ́ méje ní ọ̀fà la sọ pé bàbá wà ní Kwara State ni olúwa ti bá wọn sọ̀rọ̀. ìyẹn nípa wosem tí bàbá dẹ̀ tètè pé àwọn ènìyàn láti ṣíà ohun tí olúwa bá wọn sọ lára àwọn tí ìtàn sọ pé bàbá ṣàlàyé fún ó ní bàbá tí wọ́n jẹ́ ààrẹ àná. nínú ìjọ Christ Apostolic Church àwọn bàbá wa E.T. Látúndé. gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ní 1974 ló wá take off tí wọ́n dẹ̀ rí ìtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn bàbá bàbá bíi bàbá wa pásítọ̀ di òjò àwọn bàbá wa pásítọ̀ méda ẹ̀ṣẹ̀ the late general superintendent àti agbẹjọ́rò io òṣìnáìkì ẹ̀dà taiwo fakunlé ayẹni mi ò ní ṣàì mẹ́nuba mrs kode àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bàbá ṣiṣẹ́ nínú ìjọ Christ Apostolic Church títí di ìgbà tí Olúwa gbà wọ́n sókè ní ọjọ́ kọkànlélógún oṣù kẹta twenty thirteen twenty March 2013. thirteen. tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ nínú ìjọ Christ Apostolic Church fún ọdún mẹ́rìndínláàádọ́rin mẹ́rìndínlọ́gọ́ta fifty six years mẹ́rìndínlọ́gọ́ta fifty six years. kó tó di pé màá hand over fún bàbá mi pf wa láti iléeṣẹ́ ìrànṣẹ́ kremik àwọn bàbá gba àwọn àmì ẹ̀yẹ tó pọ̀. Doctor of Divinity degree from the Trinity College of Ministerial Arts bẹ́ẹ̀ lọ fún wọn ní honorary doctor of ministry degree from St. John's University ìyẹn ní 1985 bẹ́ẹ̀ la tún fún bàbá ní honorary degree from the Trinity College of Ministerial Art Aba Nigeria ní 1990 ẹ má wọrí ìrìn àjò yẹn náà ó sì ń tẹ̀síwájú ẹnìkan ní látìgbà tá a ti ń ṣe ìtàn àwọn akọni àti ẹ̀mú akọni kankan nu Catholic ẹ má wọrí a máa ṣiṣẹ́ lé lórí ṣùgbọ́n tó bá ti di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ mo fẹ́ gbé ìgbésẹ̀ kan lọ sí ọ̀dọ̀ akọni ìgbàgbọ́ kan Archbishop Benson Idahosa odindi oṣù mẹ́ta ni mo fi ṣiṣẹ́ lórí ìránṣẹ́ Ọlọ́run yìí tí mo dẹ̀ gbọ́ gbogbo àwọn messages wọn so yàtọ̀ sí àkọsílẹ̀ àwọn ohun tí wọ́n sọ nípa ara wọn mo mọ̀ pé bàbá mi pf wà ò ní mí ìsẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run pọ̀ tó gbé bàbá benson dausa wá sí ìbàdàn ṣùgbọ́n bàbá pf wá jẹ́ ìkan bẹ́ẹ̀ ni màmá màmá mi bọ́lá rẹ̀ wọn ò ní fẹ́ mísẹ̀ nítorí pé ọmọ bàbá gangan gangan ni wọ́n. gbogbo ẹ̀yin tí ẹ nawọ́ ìrànlọ́wọ́ nípa ti pásítọ̀ yẹn ẹ ṣe púpọ̀ púpọ̀ ìrìn àjò yín láyé ẹ̀ òkú ní fìnira lò mo gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì Ọlọ́run tìkálá rẹ̀ á ṣàánú fún yín mo mọ̀ pé ẹ̀yin náà ní ohun tẹ́ ń béèrè lọ́wọ́ Ọlọ́run lórúkọ Jésù Kristi ohun gbogbo tẹ́ ń béèrè Olúwa dá yín lóhùn gbogbo ibi tí àlàfo tó wà láyé yín lórúkọ Jésù Olúwa máa bẹ̀bẹ̀ wò ìgbésẹ̀ kan lèèyàn máa gbé ìgbésẹ̀ kan lábrahamu gbé nínú Genesis eighteen tí ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ yanjú ohun tó ti ṣaláìní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún nígbà tó gbé ìgbésẹ̀ yẹn ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ já sọpẹ́ fún èyí tẹ́yin náà ṣe yìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo gbàdúrà ohun tẹ́yin náà ṣaláìní bí Olúwa ti ń bí àti bí ẹ̀mí ẹ̀ ti wà ní kíákíá Olúwa fi lé yín lọ́wọ́ ẹ̀rín yẹn náà ẹ̀yin náà padà rin o torí Sárà sọ ní Genesis twenty one verse six ó ní Olúwa pa mí lẹ́rìn ó ní gbogbo etí tó bá gbọ́ yóò rẹ́rìn pẹ̀lú mi ìgbésẹ̀ kan náà lobìnrin yẹn gbé o obìnrin ọlọ́rọ̀ yẹn náà ohun tó pọ̀ rí náà ni pé àwọn ìránṣẹ́ Ọlọ́run méjì máa ń kọjá obìnrin ọlọ́rọ̀ Súnémù ó dẹ̀ gbé ìgbésẹ̀ yẹn ohun tó ṣaláìní lọ́pọ̀lọpọ̀ ọdún ó dẹ̀ tẹ̀ lọ́wọ́ fún èyí tẹ́yin náà ṣe yìí mo sọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo ní ohun gbogbo tó ń bà yín nínú jẹ́ lórúkọ Jésù Olúwa sọ dayọ̀ wọn ní dáwọ́ orú ẹ̀ fún yín o ẹ ò ní fi irú gbà o lórí ayé yín gbogbo ẹ ò yìn Ọlọ́run mo kí gbogbo àwọn tá a jọ rìnrìn àjò Olú Samuel Babalọlá Babafọn God bless you sir Tosalo Pastor Tosin Alọ God bless you ẹ jẹ́ ń gbé fún bàbá mi pf wa láti lè ṣe ìrànṣẹ́ kremik tí kristi ò bá tí ì dé a máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ mo lè rẹ́ni tó lè fẹ́ bá mi sọ̀rọ̀ nọ́mbà tèmi rè zero eight zero three three two six eight eight four six zero eight zero thirty three twenty six eighty eight forty six àlejò wa láti Ifọ̀ wọn á wá lọ́sẹ̀ tó ń bọ̀ láti lè parí ọ̀rọ̀ tá ti ń bá bọ̀ God bless you all. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Jésus triomphant, Christ revival, miracle center. àti ìtúsílẹ̀ ètò yìí ni ọmọ dé sí etí gbọ̀nyìn látẹnu bàbá wa nínú olúwa reverend pf wa ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf wa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa ká lọ. bàbá wa àti ọlọ́run wa. our father and our god. ní orúkọ jésù ni mo tọ̀ àwọn èèyàn rẹ wá lónìí. in the name of jesus i come to your people today. bíbélì wípé ní orúkọ jésù ni kí gbogbo eku kó máa wólẹ̀. the bible says in the name of jesus all needs should bow. ǹjẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ṣe ń jáde wá sí inú ayé àti ilé ní lọ́wọ́lọ́wọ́ yìí. now as the word of God is coming forth into everyone's ears and everyone's household now. gbogbo ohun tí kò ṣeé ṣe láyé rẹ ní orúkọ Jésù kò di ṣíṣe. everything that is impossible in your life may it be possible now. lẹ̀kùn àánú kó máa ṣí sílẹ̀ fún yín lónìí ní orúkọ Jésù. may the door of mercy be open to every one of you now in the name of Jesus. ó ti rí bẹ́ẹ̀. it has been so. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. mo tún wí pé ògo ni fún ọlọ́run lókè ọ̀run. I declare again glory be to God in the highest. ní ọ̀sẹ̀ tó kọjá ni mò ń bá yín sọ̀rọ̀ lórí ohun tí o lè ṣe tí ìṣòro rẹ lè fi níyanjú. last week I was explaining to you what you can do for your problems to be solved. kò dẹ̀ sí ọ̀nà tí o lè gbé ọ̀rọ̀ rẹ gbà ju kó o súnmọ́ ọlọ́run nínú àdúrà. and there is no other way for you you rather than you to be closer to God in prayer. gbogbo àwọn alákìkanjú ìgbàgbọ́ nínú bíbélì kò sí ìṣòro kíṣòro tó dojúkọ ayé wọn tí kò ṣàì ní ìyanjú nípa pé wọ́n jẹ́ ẹni tí ó máa ń gbàdúrà. all prominent children of God and servants of God we know in the Bible that make them to be popular it was that they were great prayer warriors. àwọn alákìkanjú ìgbàgbọ́ tí wọ́n lè gbé ọ̀rọ̀ ayé wọn tọ ọlọ́run lọ tí wọ́n fi àdúrà dojúkọ òkè ìṣòro ayé wọn tí òkè ìṣòro ayé wọn sì di pẹ̀tẹ́lẹ̀ bí olúwa bá lè ràn wọ́n lọ́wọ́ láti ṣe èyí dájúdájú ó lè ṣe fún ọ pẹ̀lú. Those that were zealous in faith and they relied on God and prayed unto God for the problems they went through and God solved their own problem. If God can do their own, then God can solve your problem also. Mo fẹ́ kó o mọ̀ dájú wípé ọ ọlọ́run máa ń gbọ́ àdúrà ó sì máa ń dáhùn àdúrà. I want you to know this for sure that God do answer prayers and he hears prayers. ṣùgbọ́n bí ènìyàn ò bá wá àyè fún àdúrà báwo ni ọlọ́run ti ṣe lè dáhùn àdúrà rẹ̀. But if one do not find enough time for prayer how will God hear and answer his prayer? aládùúrà ńlá ni Dávidi ọba nínú ìwé mímọ́. King David was a great prayer warrior in the scripture. ẹ gbọ́ ohun tí ó wí nínú psalm fifty six verse nine. listen to what it says in psalm fifty six verse nine. ní ọjọ́ tí mo bá kígbe nígbà náà ni àwọn ọ̀tá mi yóò pẹ̀yìn dà èyí ni èmi mọ̀ nítorí pé ọlọ́run wà fún mi. when I cry unto thee then shall my enemies turn back this I know for God is for me. igbe tí dávidi ọba ń wí níbí yìí òun ni gbígbàdúrà kíkà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 also was a great prayer warrior. aládùúrà ńlá ni dáníẹ́lì. Daniel also was fervent in prayer. ẹ jẹ́ tí ìwé mímọ́ wí nípa ẹ̀. let's listen to what the scripture says about him. dáníẹ́lì orí kẹfà ẹsẹ̀ kọkànlá sí ẹsẹ̀ kejìlá. nígbà tí dáníẹ́lì sì ti mọ̀ pé a kọ ìwé náà tán ó wọ ilé rẹ̀ lọ a sì ṣí ojú fèrèsé yàrá rẹ̀ sílẹ̀ ní síhà Jerúsálẹ́mù ó kúnlẹ̀ lé eékún rẹ̀ nígbà mẹ́ta lóòjọ́ ó gbàdúrà ó sì dúpẹ́ níwájú ọlọ́run rẹ̀ gẹ́gẹ́ bí òun ti máa ń ṣe nígbà àtijọ́ rí nígbà náà ni àwọn ọkùnrin wọ̀nyí rìn wọlé wọ́n sì rí dáníẹ́lì ń gbàdúrà ó sì bẹ̀bẹ̀ níwájú ọlọ́run rẹ̀. When Daniel knew that the writing was signed, he went into his house and his. and gave thanks before his God as he did aforetime. nígbà náà ni wọ́n wá wọ́n sì wí níwájú ọba ní ti àṣẹ ọba pé kò ṣe pé ìwọ fi ọwọ́ sínú ìwé pé ẹnìkan tí ó bá béèrè ohunkóhun lọ́wọ́ ọlọ́run tàbí lọ́wọ́ ènìyàn kan níwọ̀n ọgbọ̀n ọjọ́ bí kò ṣe lọ́wọ́ rẹ ọba pé a ó gbé e sọ sínú ihò kìnìún ọba sì dáhùn ó sì wí pé òtítọ́ di ọ̀ràn náà gẹ́gẹ́ bí òfin àwọn ará Media àti Persia tí a kò gbọ́dọ̀ padà nígbà náà ni wọ́n dáhùn wọ́n sì wí níwájú ọba pé dáníẹ́lì ọ̀kan nínú àwọn ọmọ ìgbèkùn júdà kò kà ọ́ sí ọba àti àṣẹ nítorí èyí tí ìwọ fi ọwọ́ rẹ sínú ìwé ṣùgbọ́n ó ń gbàdúrà rẹ̀ ní ìgbà mẹ́ta lóòjọ́. Then they came near and spake before the king concerning the king's decree. as thou not signed a decree that every man that shall ask a petition of any god or man within thirty days, save of thee, O king, shall be cast into the the den of lions? The king answered and said, The thing is true, according to the law of the Medes and Persians, which uttereth not. Then answered they and said before the king, That Daniel, which is of the children of the captivity of Judah, regarded not thee, O king, nor the decree that thou hast signed, but maketh his petition three times a day. Verse twenty. Nígbà náà ni ọba dìde ilé àfẹ̀mọ́júmọ́ ó sì yára kẹ́kàn lọ sí ibi ihò kìnìún náà nígbà tí ó sì súnmọ́ ihò náà ó fi ohùn rárá ẹkún kígbe sí dáníẹ́lì ọba dáhùn ó sì wí fún dáníẹ́lì pé dáníẹ́lì ìránṣẹ́ ọlọ́run alààyè ọlọ́run rẹ ni tí wọ́n ń sìn láìsí mi ha lè gbà ọ́ lọ́wọ́ àwọn kìnìún bíi nígbà náà ni dáníẹ́lì wí fún ọba pé kí ọba kí ó pẹ́ ọlọ́run mi ti rán áńgẹ́lì rẹ̀ ó sì dí àwọn kìnìún náà lẹ́nu tí wọn kò fi lè pa mí lára rárá gẹ́gẹ́ bí a ti rí mi láìlẹ́sẹ̀ níwájú rẹ̀ àti níwájú rẹ pẹ̀lú ọba èmi kò sì ṣe ohun búburú kan. Then the king arose very early in the morning and went in haste unto the den of lions. And when he came to the den, he cried with a lamentable voice unto Daniel. And the king spake and said to Daniel, O Daniel, servant of the living God, is thy God, whom thou servest continually, able to deliver thee from the lions? Then said Daniel unto the king, O king, live forever. My God has sent his angel and hath shut the lions' mouths, that they have hurt me not, for as much as before him innocency was found in me and also before thee O king have I done no hurt. ẹ wá gbọ́ ohun tí Darius ọba ṣe. now let's observe what King Darius do. <clears throat> mo ń sọ̀rọ̀ nípa ohun tí o lè ṣe tí ìṣòro rẹ lè fi níyanjú òun kò jẹ́ aládùúà. I'm explaining to you what you can do for your problem to be solved is for you to pray. ní ẹsẹ̀ twenty six títí dé twenty nine nígbà náà ni Darius ọba kọ̀wé sí gbogbo ènìyàn orílẹ̀ àti èdè tí ó wà ní gbogbo ayé pé kí àlàáfíà kí ó máa bí sí fún yín. Then King Darius wrote unto all people, nations and languages that dwell in all the earth, peace be multiplied unto you. Mo pàṣẹ pé ní gbogbo ìgbèríko ìjọba mi kí àwọn ènìyàn kí ó máa wárìrì kí wọ́n sì máa bẹ̀rù níwájú Ọlọ́run Dáníẹ́lì nítorí pé òun ni Ọlọ́run alààyè òun sì dúró láéláé àti ìjọba rẹ̀ èyí tí a kì í ó lè ìlérí ìparun ni àti agbára ìjọba rẹ̀ yóò sì wà títí dé òpin. And I make a decree that in every dominion of my kingdom men tremble and fear before the God of Daniel for he is the living God and steadfast forever and his kingdom that which shall not be destroyed and his dominion shall be even unto the end. ó ń gbani ó sì ń yọni ó sì ṣiṣẹ́ àmì àti ìyanu ilé ọ̀run àti ilé ayé ẹni tí ó gba Daniel là lọ́wọ́ àwọn kìnìún. He delivered and rescued. And he worked signs and wonders in heavens and in earth, who hath delivered Daniel from the power of the lions. Bẹ́ẹ̀ni Daniel yìí sì ṣe rere ní ìgbà ìjọba Dariusi àti ní ìgbà ìjọba Kirusi ará Persia. So this Daniel prospered in the reign of Darius and in the reign of Cyrus the Persian. Ẹ wo ohun tí Daniel fi àdúrà ṣe nínú ayé rẹ̀. Look at what Daniel used prayer to achieve in his life life. ọ̀rọ̀ tiẹ̀ náà lè níyànjú tó o bá gbé e tọ̀ ọlọ́run lọ nínú àdúrà ní orúkọ jésù kristi. your own case also can be settled with solution if you take it to God in prayer. má ṣe gbàgbé pé dáníẹ́lì ẹ̀ẹ̀mẹ́ta ló máa ń gbàdúrà sí olúwa lójúmọ́. do not forget that Daniel do pray unto God three times daily. wá àyè fún àdúrà. find time for prayer. ìṣòro rẹ ní láti níyànjú dandan ni. and your problem will certainly be solved. Daniel, Dáníẹ́lì gbé ọ̀rọ̀ rẹ̀ tọ́ Ọlọ́run lọ nínú àdúrà. Daniel took his case before God in prayer. Nígbà tí àwọn ọlọ̀tẹ̀ ènìyàn tí wọ́n rọ̀gbà yí ayé rẹ̀ ká tí wọ́n parọ́ mọ́ ohun tí ò ṣe wọ́n ní ó ṣe níwájú ọba. When conspirators gather together against him to lie against him before the king. a sọ Daniel sínú wo Daniel was eventually dumped in the den of lions. nínú wo ló mọ̀ tí padà wá di aláṣẹ nínú ìjọba Persia. From the den of lions he came out to become prominent in the government of Persia. nítorí pé ó ń gbàdúrà. Simply only because he do pray. bẹ́ẹ̀ náà ni mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ yìí lónìí. so also I pray for all you my listeners of today. ẹ̀mí mímọ́ kó sọ ọ́ di may the holy spirit turn you to a prayer warrior. ní orúkọ Jésù kí Ọlọ́run kó fún ọ ní ìṣẹ́gun lórí gbogbo ogun tí ó rọ̀gbà and may the Lord give you victory over all the problems that surround your life in the name of Jesus. kó jẹ́ ajagun ṣẹ́gun. and be a victor. kó o sì borí gbogbo ogun tí ó halẹ̀ mọ́. and overcome. overcome all the problems that are threatening your life. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. iléeṣẹ́ fresh fm gbogbo ogun tó ń dúnkokò mọ́ iléeṣẹ́ yìí ẹ máa gbiná dànù lórúkọ jésù. this station fresh fm every problem that is intimidating this station be burned into ashes in the name of jesus. mo dúpẹ́ pé olúwa ti dáhùn àdúrà ó sì ti gbọ́ àdúrà mi. i thank God because God has answered our prayer and he has answered my prayer. ògo ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. ó lè pè mí sí nọ́mbà yìí tó o bá sì wá rí pé nọ́mbà yìí ò tètè wọlé gbìyànjú kó o sẹ́ndì test sí inú nọ́mbà yìí kí n lè fún ọ ní èsì tí ó dára. attempt to call this number and if the number is not true you can test it so that I can give you a fantastic reply. pè mí sí zero eight zero three three two three four two eight eight zero eight zero three three two three four two eight eight. ẹni tó ń bá ọ sọ̀rọ̀ yìí ni wòlíì àti ajíhìrere pf ọwá àlàáfíà ni fún yín àmín. The preacher of this message to your hearing is evangelist and prophet pf ọwá. The peace of God abide with you now and forever amen. ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwá crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdá ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀n yìí ní gbogbo ọjọ́ sunday bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ni ọlọ́run alààyè ti máa ń nawó agbára lórí onípòjìpò àwọn èèyàn ní gbogbo ọjọ́ monday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ early morning with jesus àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àárọ̀ sí àgò méjì àárọ̀ ọjọ́ tuesday bẹ̀rẹ̀ látàgò mẹ́ mẹ́fà àrọ̀lẹ́ sí aago méje ilẹ̀kọ́ bíbélì máa ń wáyé nínú ìjọ wa ẹ darapọ̀ mọ́ bàbá wa nínú olúwa ní gbogbo ọjọ́ wednesday láti rí wọn fún kóhun tẹ́ ẹ bá fẹ́ rí wọn fún bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán bọ́bá di ní ọjọ́ wednesday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ àdúrà àgbáyípo fún onírúurú onípojìpo ènìyàn bẹ̀rẹ̀ látàgò márùn rọ̀lẹ́ sáago méje ọjọ́ thursday òní nínú àwọn ìsìn wa tí ń lọ láàrin ọ̀sẹ̀ tàbí kẹ́ ẹ pé bàbá wa nínú olúwa sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three two three four two eight eight títí àkókò ìkan náà tá a tún pàdé lórí ètò ìkan náà lọ́sẹ̀ tí ń bọ̀ ọlọ́run reverend pf wa ló ní kí n sọ fún ọ wípé ìwọlẹ̀ rí kan lọ́dún yìí lórúkọ jésù. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. It's happening again. It's time to celebrate the yearly Fresh from Children's Party. Fresh FM Children's Day Party happening once in a year is going to be different from the normal. Both young and old will get the opportunity to meet top-notch actors, musicians, presenters, comedians, dancers, kings, chief, and so much more. Mommies, daddies, and children